ó ń pe fọláni sàwáwù àbí kí ló ń kí ni orúkọ tó máa ń pè yẹn sùúrùyù ẹnu ìṣó orúkọ rádaràda tó fọmọ lọmọ ẹ so in tó bá lè mú gbẹnu sí kí ló ṣẹlẹ̀ táwa náà ní gbẹnu sí tó bá ń lọ ẹ ẹyin ti lìsó lìsó ẹyin ti lìsó lìsó ìbá yín ṣeré o ìbá yín ṣeré rárá ẹ lọ bá àwọn tẹjọ kálíbà yín tẹjọ ń ṣeré o ẹ dákun ẹyin mínú ẹyin mínú o ẹ wá bẹ̀ sí fi kí ni woman yìí type ṣẹ́ṣẹ́ṣẹ́ ẹ bẹ̀rẹ̀ sí fi red comment ṣé kó máa ṣe ẹ ni ṣé kó máa type ṣe ẹ ni ẹ síta ayétúndé ẹ tún bá mi kọ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ kí tún táì kí tún pin ẹ kí tún pin ẹ sí bíbá ẹ èyí tí ò bá dùn mọ́ ọ̀nù kó lọ fọ́ká kórè ẹ lọ fọ́ká sí bẹ́ẹ̀ ẹ jọ ń torí ọlọ́run ẹ ẹ fi ti ṣẹ́ rí mi lórí sóòyìn rin ni tí lìsò bá ń kúrú tó bá ń ga tó ń sọ tó ń sọ trash lẹ́nu lórí iṣu ẹ ṣẹ́ rí mi kí wá kọ́mẹ́ǹtì ń bẹ̀rẹ̀ náà ẹ nínú mi kó tẹ̀ is washing torí èèyàn tí ìgbà tí tí ó ṣú ẹ̀ ò bá make sí mi kí ni mo fẹ́ lọ máa wò ṣú ẹ̀ fún ẹ ṣe jàre á dáa fún yín jàre sísítà mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ní ẹ bá wa ṣe ẹ ṣó yìí o ẹ bá wa ṣe ẹ kó gba kì í ẹ kúkú mọ̀ pé lọ́dọ̀ Joyce blog mi báyìí mi ò ń ṣépè fún yàn mi ń búyàn kò yẹ ń sìn bọ̀ nǹkan tí ò bá tí ò bá wà òkè hmm, a máa sọ pé kò wò òkè lóòótọ́ màmá jáde ní how many months ago ń sìn over one month ago wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sálùjọ wọ́n ṣe gbogbo ẹ̀ and ìgbà tí màmá jáde ń gbà yín tó sọ̀rọ̀ àlejò ó fún wọn lésì o after how many months ó jáde ń sìn ó wá ṣẹ̀wọ̀ ọ̀rọ̀ tó ti tó ti di pé tiẹ̀ ti ṣe ó tún wá jáde tó wá sọ̀rọ̀ nípẹ́ wọ́n ní sórí ẹ̀ẹ́. Eh, wọ́n ní yorùbá ló sọ pé kàkà kọ́mọdé pa mí láyò máa fi ṣòjóró kò sí wọ́n ní ọmọdé ò lè lákìsà lákìsà kò ní bí àgbà ó wá ń sọ pé tí ó ti máa máa ṣe fún ẹ orúkọ ẹ ó lọ ìwọ náà yẹ òfẹ kan tó máa ta níṣẹ orúkọ ẹ orúkọ ẹ ẹ ṣó yẹn lọ ojoojúmọ́ ló máa ń rí ṣó yẹn whatever whatever tó bá máa sọ sórí ìwọ ló ti fà fúnra rẹ even it's not even it's not, not even mama esa body lo. if you are dealing with somebody tó jẹ́ pé nǹkan yìí ó máa lọ nǹkan tó bá ta ní sorúkọ ẹ tó máa borúkọ ẹ jẹ́ létà ni o ò ní o ò tiẹ̀ ní make attempt yẹn kò yé ẹ not because his mama isa but anybody generally when nígbà tí o fẹ́ ta tó fẹ́ ta kíní yẹn fún any mama let's even say put mama aside let's say somebody else wa benson kó fẹ́ ra page why putting why why setting up monetization yẹn for crying out loud why setting why to ṣe why why tẹ ń set ẹ like seriously you and ẹ̀pà gboyinmika that's the same thing ẹ̀pà gboyinmika yẹn náà ṣe fún yẹyẹ yinka now ṣe ọ̀rọ̀ péjì kò ṣe òun náà ló wà náàsì pé òun ló mọ bó ṣe ṣe monetization ẹ̀yin èèyàn kí lẹ̀ ń pè àwọn èèyàn gan fún kó a máa set up monetization fún yín for crying out loud ẹ lọ kí nìyẹn is as simple as yóò òyìnbó tọ́ máa nìkan tó rọrùn jù ṣẹ́rọ òyìnbó wọ́n máa ṣe nǹkan yẹn kó easy fún yàn kó ṣe nàìjíríà tó yẹ pé gbogbo ẹ̀ ó máa dààmú yín lójúrú ok monetization set up ó ní àwọn tools under tools ni eh, star tó bá ti qualify fún star o qualify fún reels o qualify fún subscription gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn kó tó dé eh, in stream aid kó tó dé live eh, kìnnìkan kìnnìkan even life ads ni last stage gan ni monetization yẹn ok white eh, irú ẹ̀pàgbò náà nígbà yẹn bóun náà ṣe lọ fi bó ṣe lọ fi de information tax tax information ẹ̀ sórí kìíní yèyé yín ká nìyẹn without yèyé yín ká fún ní without permission yèyé yín ká nígbà yẹn <coughs> yèyé yín ká fún ní permission ó lọ set up ó lọ set ẹ̀ up at the end ó dá ìpowó tó lóun máa ó ní ìyẹn ṣe ten dollars ní Facebook sọ fóun ten dollars ẹ̀ ṣọ́dọ̀ yèyé yín ká ló lọ ni. ìgbà tí ìwọ àlùjọ tó fẹ́ ta péjì fún màmá ẹ̀sà board ó ṣe ó ṣe fún màmá ní péjì tí kò tí tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì set up monetization fún tó bá yẹ pé o fún màmá ní péjì tí wọ́n lọ tí ó jẹ́ plain page dá kò ṣe pé ti lọ fi information yín sí ní ti monetization yẹn pẹ́ ti set it up mama will not be calling you pé o gbá wọn ni o o ṣe kinní kan ni o all this language tí màmá ń lò fún ẹ sìn she is not gonna use it for you but ìwọ fúnra rẹ ẹ ló lọ fún wọn ní page tó jẹ́ pé o ti lọ set up monetization sí ìwọ náà lọ gbọ́ ṣò tó ṣe yẹn lọ tún gbọ́ dáadáa fúnra rẹ aspect tó ti sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ péjì kò ṣe péjì yẹn kò make any sense to be honest with you ẹni pé èmi á sọ òótọ́ fún yín èmi ò èmi sọ pé lórí social media yìí èmi ò wá láti wá leak àṣeyàn èmi Joyce blog o I don leak because kò sí kan ṣé kí lè leak àṣẹ kò lè fẹ́ràn mi ni kí lè leak àṣẹ kò lè kò lè fún mi lówó ni mi understand èmi ò mọ bó ṣe ń leak àṣì èmi ò mọ bó ṣe ṣe má sọ̀rọ̀ má ṣe ó bá máa bínú kò bínú sí Joyce ọlọ́run tó bá já ọjọ́ tó yún ẹ bá rọ̀ wá tún yọnu sí mi anybody ẹni ọ̀rọ̀ tó bá ń lọ lórí social media yìí ẹ anybody ní right láti sọ̀rọ̀ lé lórí wàláì àfẹ́tí ń bá èmi o lọ́dọ̀ mi o mi mọ tẹlomi o àfẹ́tí ń bá ní tírẹ́sì sí mi ní sọ̀rọ̀ ẹ̀wọ̀n gbà tí sága àti màmá ṣe ṣòfin dọ́ka sí jọ́sìn tó tẹ̀sí lójú tó ṣe gbogbo ẹ̀ mi ní tírẹ́sì sí mi ì dá sí because tó ń bá parí ìjà wọn náà ibo ló máa fojú sí so ìyẹn tó bá yẹ pé ẹlòmíì náà ló ti ṣoṣo tí ń bá ní tírẹ́sì sí mi ì ní tírẹ́sì sí ni because tó máa parí ìjà wọn náà bọ́ ló máa fojú sí so ṣe rí lórí social media yìí in as much tó jẹ́ pé bí mo ṣe fẹ́ràn màmá Esabod tó tí màmá bá ṣe nǹkan tí ó wà òkè gan ẹ máa sọ pé màmá ẹ jọ máa aspect yìí ó kú káàtó máa sọ tọ́ in not in a disrespectful way not kéèyàn máa sọ̀rọ̀ kó máa pòwe síyàn kó máa irú gbogbo ṣọ́tà àlùjọ ṣe yẹn sìn ẹ wò láàárọ̀ ẹ̀ sìn ó ti forí orí òwe kókùnrin máa ṣe bí obìnrin nonsense nìyẹn nonsense kìnnì kan kìnnì kan orin orin òṣùpá orin kìnnì kan ẹni tí wà á tiẹ̀ gọjọ ṣọ̀rẹ́ sí tẹ bá dọ̀là tẹ bá já nǹkan ṣé bí wàá ṣe lọ máa gbórin òwe sí náà nìyẹn ìyẹn dọ̀kásì ni mò ń sọ yìí o tó yẹ pé ó ti ràn ẹ́ lọ́wọ́ ó ti ṣe kinní kan kinní kan ṣé tí wàá tiẹ̀ bá jà mo máa ẹ̀yìntì káwọn ọkùnrin kan wà kó má máa act like a man kó máa ṣe bí bí obìnrin n tó bí mi inú lọ́rọ̀ ẹ̀ pagbo yìí mi ká ń jọ sí ni ẹ̀ pé always act like a woman ọpọlọ ẹ̀ kò kò kò ó kéré gan ibi tó máa darí ẹ̀ pagbo sí báyìí ló máa yí sí ló máa yí sí ẹ̀ pagbo mi ní kó tún máa wà ta sí mi wàá jẹ mo yóò yà ṣé mo pé mo ti fún ẹ ní bírèkì lẹ́nujọ́ mẹ́ta yìí mo lè máa tẹ wò mo gúlù pẹ̀lú ẹ̀ ni. sórí ó wá lọ ń gbé oríṣiríṣi orin orin òwe orin ẹ̀ máa sọ̀rọ̀ mi ẹ̀ máa ṣe kiri kan come on man. o ìgbọ́ tó ti mọ̀ pé o ní o sọ nínú iṣẹ́ ẹ̀ o lónìí fún wọn ò ní fún ẹyàn kankan lésì ò ní ṣe gbá kí ló ṣe nígbà tó mọ̀ pé ò ní fún yàn lésì ó ṣe ó ṣe bring ọ̀rọ̀ yẹn ó tún ṣe rú jáde ok gbo ṣọ́ọ̀tọ̀ ti ṣe fún ẹ for a month ago nsìn ṣé pẹ̀lú ilé tó ṣe lánàá ó ṣó ní any effect ṣó ti ní ṣó changes kọ̀ọ̀kan ti wà wàá kọ́ ọkọ̀ mọ́mọ́ fẹ́ ṣó tó ṣe lánàá ọkọ̀ mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ ni tẹ́mi bá máa sọ tòótọ́ fún ẹ ọkọ̀ mọ́mọ́ fẹ́ ṣe kí ni ọkọ̀ mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ ni ẹ̀ màmá ẹ sábọ̀dù sórí màmá ò sọ pé sí màmá bí màmá ṣe bá ń correct àwọn èèyàn màmá gan máa sọ pé táwọn gan bá ṣe nǹkan tí ò wọ òkè ẹ ẹ̀yin náà ní right àti sọ̀rọ̀ but it's in a respectful way ni kò ṣe pé o fẹ́ correct àgbàlagbà o kọ́kọ́ o kọ́kọ́ ti pa àwọn òwe o ti ju oko rọ̀ come on o wá sọ pé ẹ àgbàlagbà yẹn afọwọ́ lẹ́ràn kò ní fún ẹ lésì kí ni o ṣe tí ò ní fún ẹ lésì kí ni o ṣe tó ò ní fún ẹ lésì kò sẹ́ni tó pé tán nílé ayé ìnà kò yé irú tó tó ṣe lánàá sí tó bá tẹ̀ fẹ́ sọ pé o fẹ́ sọ mind ẹ̀ fẹ́ o fẹ́ ṣàlàyé o ò gbá màmá ní kíní o there is a way you talk to there is a way you construct your your your your your your sentence o kàn sọ̀rọ̀ ẹ ṣe ṣe ẹ o ò ṣèbó fún màmá ní star ṣèbó fún wọn ní kíní kan gift lórí tiktok màmá náà ti jẹ nínú owó ẹ̀. <laughs> àlùjọ ọ̀rọ̀ tiẹ̀ ṣé mọ̀ pé a mọ bí wọ ìwọ sórí tiẹ̀ tiẹ̀ fọ́ nísìyàn ó mọ bí wọ àtọ̀dọ̀ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń ṣe ọ̀rọ̀ àwọn Nollywood whatever ló máa ń gbẹnu sí ló máa ń ló máa ń wà celebrate wọn wà ṣe gbogbo ẹ̀ ìfírí ló kọ̀ yìí sọ́dọ̀ ìwà àti lisi àmọ́ bí tẹ ẹ ṣáàjọ pàdé ara yín ẹ ara yín òfun ní support so ọ̀rọ̀ ti tiẹ̀ yẹn ó tiẹ̀ lẹ́nu ọdún wo sí gbà ló ló la mọ bó ṣe wọ bíbá yìí so sori má sọ ọjọ́ gbogbo tí Lizzy ti ń stage show fún ẹ tó ń pè ẹ ní afọ́jú gbẹ̀rígbẹ̀rí tó ń pè ẹ lóríṣiríṣi orúkọ ó kọ́ máa tún kó fún ní ṣòwò ó sọ pé gbogbo ṣó yẹn máa rìn o ó ṣe jẹ́ mẹ̀mà ẹ́sà bọ́ọ̀dì ni gbogbo yín máa wọ̀ wọlé lè má kàn láìkì pé you just want to come for her. èmi i'm not see sórí because okay ìwọ tó ká ní o kíní tó lọ tà fún màmá yẹn kó jẹ́ pé o lọ set up monetization ṣé nǹkan tó bá ṣe ṣé màmá máa sọ ni at least of recent lẹ́nu few days ago yìí tí Facebook san owó fún wọn màmá Esabod láti sanna wọ́n ní àwọn gbowó star o wọ́n mọ̀ọ́mọ̀ sọ so that kẹ́ má wọ́n so at least báwọn àti dọ̀kásò tiẹ̀ jọ wà in good time ń sìn wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ pé owó freedom fighter tí dọ́kàsì fún wọn o àwọn ó fún wọn lówó star o wọn kò ṣàṣe pé dọ́kàsì san owó yẹn kí màmá dákẹ́ kó má announce she announce on her show now kò yé ń sìn so ìwọ wá jáde ìwọ wá jáde ó wá sọ pé ẹ two hundred tí màmá fún ẹ ẹ màmá náà ṣépè fún àwọn parents ẹ kíníkan kíníkan bọ ìwọ ló kọ́kọ́ jáde fún màmá náà ìwọ ló kọ́kọ́ torí pé òun bá Lizzy ṣiṣẹ́ kò ìwọ gan fúnra rẹ mọ̀ pé nígbà tí màmá fún ẹ lówó two hundred yẹn ó two hundred yẹn níyì lọ́wọ́ ẹ̀ àsọ́nsìn ah, tó ti gbé péjì fún ẹ o tíwọ náà ti ń powó monetization o ti ń pa one million pa two million ńgbà tí ìwà àti dọ̀kásì ẹ̀tẹ̀ ti pàdé rárá tẹ́ ẹ̀ ti mọ̀ra tí o wà lọ́ndà Lizzy ńgbà yẹn ìgbà tó máa kúrò lọ́dà Lizzy ọ̀dọ̀ màmá ló wá ńgbà yẹn o torí mo ó mọ̀ pé gbogbo sórí àfi tí ìbá fẹ́ sọ̀rọ̀ lórí social media yìí ẹ èmi mo ṣe máa ma wo mo máa ma wò bí eléyìí mo mọ everything ó wá sórí péjì màmá jọ yẹn tó bẹ̀rẹ̀ sí tẹjọ tó after àgbà tó wá apologize pé kí màmá kan dáríjì ẹ̀ kan ṣe kinní kan màmá yẹn dẹ̀ fà ẹ́ padà wọ́n dẹ̀ fọ wọ́n dẹ̀ fà ẹ́ mọ́ra kò yí ẹ tó bá jẹ́ pé èèyàn wọn tó bá tó bá pé èèyàn tí ó yẹ pé kò ṣòpò owó fẹjú mọ́ nígbà tí màmá fún ẹ lówó yẹn kò yẹ kó gbà kì kan nísìn kí wọ́n á ṣe pé à ẹni yìí o mo mọ̀ pé mo ṣe jẹ̀bi ẹ o kí wọ́n apologize ẹ má bínú o ẹni tí mo ṣe ń jọyàn torí pé mo fún alágbájá ń support o kí ẹni yẹn wá fún mi lówó ó mọ̀ pé owó go yẹn gọ̀gbìn ẹ̀ collect that money ó ti gbowó ó ti èpè tó ti ṣẹ́ yẹn tó ti ṣe gbogbo ẹ̀ yẹn owó yẹn ó ní mínì tó bá mọ̀ ó wá gbowó yẹn ó dẹ̀ gbangba yẹn because you needed money at that particular time forget ìwọ fúnra rẹ during while you were with uh, eh, Lizzie kò ń fún ẹ lówó náà ṣé Lizzie fún ẹ lówó ni ó lu ẹ ó lu ẹ ní ó lu ẹ ju ìwọ gan sọ ó ní ọmọbìnrin yẹn lu ẹ ó lu ẹ bàjẹ́ ó láwọn ni ó láwọn ni ó nígbà tó ló fẹ́ sanwó skul ọmọ tó sọ fún gan assist ẹ gbogbo ẹ̀ ló wà lórí kìnínní náà tá a gbọ́ ẹ jẹ́ bá mi sí ẹ̀ yìí o ṣe ni pé there is a way you can talk to somebody without causing that person for some of you tẹ́ máa ma curse kó tó sọ̀rọ̀ méjì cursing people cursing people àṣekínní kan àṣekínní kan ṣé kò kí n rí tètè yín tẹ bá ń gbọ́ ṣó yẹn ni ẹ tíráìkẹ twenty twenty four ni tíráìkẹ ẹ pọ́ṣ ẹ jọ ẹ fi style sí ẹ yọ èpè kúrò nínú kó kúrò nínú kẹmà stage show fún yàn bó jẹ́ lómi ló fún àlùjọ ní show nsìn a ti fún lépè mẹ́wàá a ti sọ ẹ a ní sórí ọ̀pẹ ni a ti bu léèbù ara kò it, it make no sense there is a way you can talk to somebody without cursing. Are you getting me? So, eh, ìgbà tó wà lọ́dọ̀ Lizzo tó kúrò ọ̀dọ̀ ó ṣàrí ọ̀dọ̀ Dorkas ńlẹ̀ ọ̀dọ̀ màmá ló wá ń gbà yẹn tó máa ń wá sórí péjì wọn ṣe gbogbo ẹ̀ tẹjọ́ ń rò máa sàrà yín màmá rò máa sẹ̀wọ́ náà rò máa sì màmá mm, ẹjọ́ màmá màmá ti ṣe àlùjọ àlùjọ kìnnìkan kìnnìkan. ok ìgbà tí màmá wá fún ẹ two hundred yẹn tó bá yẹ pé ẹni tó wo fẹjú mọ́ o lè wá máa gba one million sí torí pé dọkásì fún ẹ ní péjì kí láṣọránsì pé tíwà àti dọkásì bá jà lọ́la gan ò ní tẹ̀sí dọkásì lójú yorùbá nàìjíríà ìtẹ̀ bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lẹ́mọ̀ èmi á sọ tòótọ́ kò yé ìtẹ̀ bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ because ìgbà tí màmá yẹn fún ẹ lówó yẹn nígbà yẹn owó yẹn ẹni tó bá ní fídíò tálùjọ ti dúpẹ́ ń gbà yẹn lọ bá wa gbé jáde ẹ máa rí kọ́ńtẹ́nàsì ẹ ẹ máa gbà ṣé bọ́bọ́ yìí kò tí gba two hundred thousand rí ni ìwọ wá ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ẹ lánàá ẹ ẹ owó tí màmá fún ẹ yẹn láì ṣe pé ò tí rówó rí ẹ alára máa gbára ga náà ni alára máa gbára ga ni kò yí ẹ mo understand pé kí ló dé tó ní fi gbé rẹ̀ ga fine but ẹ owó yẹn eight hundred ló ti rírí ni ṣe bó ti gbà jù yẹn lọ kíní kan at that moment kò even lisi tó bá ṣiṣẹ́ kò fún ẹni kò fún ẹni two hundred káàṣì bíi eléyìí pé kúṣẹ́ ọmọ ọmọ ọ̀dọ̀ rere o kó sọ pé gbà kó fún ẹ kò fún ẹ nígbà yẹn lisi lu olòlòlòlò wá jáde ojú ẹ máa máa pọ́n bíi eléyìí ni gbogbo ẹ ńgbà yẹn tàwọn àwọn tẹ bá ń jà àwọn dá opponent yín wọ́n máa crop ẹ tọ́ máa crop gbogbo ibi tójú ẹ ti ń rẹ́ẹ̀dì báyìí tọ́ máa ma sọ gbogbo gbà yín gan àwọn ọmọ ewé gan dàpọ̀ wọn bẹ́ẹ̀ ń jà náà nígbà yẹn ìgbà tó ń fún Lizzy support wọn bẹ́ẹ̀ ń jà yẹ́ ẹ̀ tí gbogbo wọn máa ma crop ẹ̀ gbà yẹn wọn máa ma ṣe òyìnbó gan sọ olóòkè sùn ó ní a ti jí ẹ kó tó á tún tiẹ̀ jáde torí ẹ̀ mo ṣe ráwọn òpònú àgbàyà irú àwọn adébíyìn pé yìí sìn tó wá ń ṣọ ọmọ ọ̀dọ̀ fún ó máa lò yín ni kò sí ní tẹ́lẹ̀ géènì and kò gbogbo Adébímpé tó ń jáde tó náà fún Lizzy support ẹ mo ti sọ fún pé báwa fún báwa ṣe monetization fún Lizzy jẹ jẹ kó tábà mọ̀ kó bá rílì mọ̀ pé orílì pọ̀n lóòótọ́ orílì pọ̀n ìwọ Bímpé yìí tó bá mọ̀ pé ọmọ ẹni ó gbé pọ̀ school dọ̀tẹ̀ school dọ̀tẹ̀ god dọ̀tẹ̀ báwa fún ní pay lọ́ba lọ́ fi information ní kí ni monetization lọ́ba wa fi sórí page ẹ̀ kó náà máa pòwó monetization tó bá ti di end of the month kọ owó yẹn tí Facebook bá ti fún ẹ kó máa transfer ẹ sí a ṣe máa mọ̀ pé o fẹ́ràn ẹ lóòótọ́ ẹ máa sọ pé ẹ fún ní support ẹ máa fi powó monetization o Lizzy Adébímpé fi ẹ ń powó monetization ni ó fi ẹ powó ó ṣe kò ṣe ṣó tó bá ṣe fún ẹ bóyá ó ṣe ẹyọkan fún ẹ ní ó máa gba bíi sixty dollars lé lórí torí hmm. pé kò fẹ́ràn ẹ̀ ìwọ dẹ̀ fẹ̀fú fẹ̀fú fẹ̀fú wà á máa ranjú ranjú ranjú ranjú ẹ so wọ́n ní sórí kí náà ń pè àlùjọ lórí ọ̀rọ̀ péjì kò ṣe péjì yẹn kò yẹ kó fi monetization ní sí rárá rárá rárá ṣebí ẹ̀yin lẹ ẹ ti mọ̀ ẹ ti ẹ mọ̀ pé téèyàn bá ti lè set up monetization sí péjì oní péjì o kò lè àti yọ information yẹn kúrò kò easy kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ò bá lọ kó lọ sáàṣì kó sáàṣì sáàṣì fún kó ti lọ wo lórí Google kò lè gbé anything fún ẹ jáde tó máa kò lè ní solution ó wá fi money kíní ẹ̀ sí péjì tó fẹ́ tà fún yàn ó ti lọ fi monetization setup sí ó ti set ẹ̀ up come on man tọ́ máa wá pè ẹ́ tọ́ ń fún ẹ lóríṣiríṣi orúkọ ọ̀sìn tọ́ ń pẹ́ lólè tọ́ ń pẹ́ pé four one nine tọ́ ń pẹ́ ní all kind of name sórí pé ìwọ fúnra rẹ̀ you call for it ẹ gbàgbọ́ àbí kí lórúkọ ẹ̀ àlùjọ you call for it orúkọ tí màmá bá wá fún ẹ lórí iṣẹ́ wọn sì tán ta sí ẹ tán sọ gbogbo ẹ̀ sí ẹ you call for it why selling page thirty lọ set up monetization fún ìtò sọ lórí iṣẹ́ ẹ ni mo ni mo èmi kò tiẹ̀ lé lórí o torí mo lọ farabalẹ̀ gbọ́ ṣù ẹ̀ dáadáa kó tó di pé mo wá stage show yìí mm? so nísìnyí báyìí ó wá ní pé two hundred tán fún ẹ yẹn o ẹ ó ní pé ẹ torí màmá sọ wọ́n sọ mọ́rọ̀ ìgbà yẹn tó fún ẹ lówó yẹn lọ́jọ́ náà mo kọ̀ rẹ́rìn ni pé ah bọ̀bọ́ yìí ò gbọ́n tó bá jẹ́ ní tó gbọ́n ni kò yẹ kó gbowó yìí because ẹni tó ti ṣépè fọmọ ẹ̀ tó ti bú tó wá fún ẹ lówó ta ó mọ̀ pé owó tó fún ẹ yẹn owó yẹn ó fi kú ẹ pé elépè ó yá forí gbé pì ẹ èpè tó ti ṣẹ́ ìfọmọ wọ̀nyẹn ó yá ó yá ó yá yá yá yá ó wá fún two hundred yẹn ó fi tíìz ẹ wọ́n fún ẹ wọ́n fún ẹ lówó yẹn ìwọ náà dẹ̀ gbowó yẹn ojú kòkòrò lò yìí tí ó bá jẹ́ ojú kòkòrò ni kò yẹ kó gbowó yẹn bẹ́ẹ̀ ni torí o ti bú wọn o ti ṣépè kò ó wà lọ́dọ̀ Lizzy kí ló ń fà pé o fẹ́ torí pé o fẹ́ máa rúdù sí màmá o lè fèsì màmá màmá kọ́ ni spíkà ni sọ́mọ wọn jẹ́ spíkà ni wáì tó ṣe gbé lọ débi tọ̀dọ̀ àwọn ọmọ o wá fún wọn nígbà yẹn ìwọ wá sọ pé ẹ ṣègbọn fún ọ bò bí ẹ padà nígbà tí wọ́n ò torúdù sí wọn ìbọn máa rán ẹ sílé ni now so uh, ok ó wá mọ ibi tó ti fi jàrí ẹ ní pé oníṣèbí wà táwọn wọ́n ti wọ́n ti ó ti bú wọn wọ́n ti bú pẹ́rẹ́ǹtì ẹ ó ní àwọn pẹ́rẹ́ǹtì ẹ gan ó èjì bàbá ẹ ti síìsì ó ti ó màmá ẹ ó màmá ẹ ju màmá ẹ sábọ̀d ó tó ń bi lọ́mọ ok ó tó ń bí màmá lọ́mọ ràí ìwọ́mọ̀ yẹn tó ń disrespect ẹni tó ẹni tó lè bí wọn náà lọ́mọ kò ṣáà ṣe pé màmá ló kọ́kọ́ wá disrespect àwọn parent ẹ̀ tí nígbà míì míì a máa sọ̀rọ̀ nu yín ẹ máa rò pé ṣé lè yí ìró irú bó lè lè ṣe sọ̀rọ̀ bí eléyìí ẹ kí sọ̀rọ̀ sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀ ń gbọ́ náà kó rántí ẹni tó mọ̀ ń gbọ́ ẹ ìwọ wá ń sọ́ọ̀sì pé ẹ pé ṣèbí torí màmá ti ṣe pé fáwọn pẹ́rẹ́ǹtì ẹ padà owó yẹn o kò ń ṣe owó tó fún ẹ yẹn o kò ń ṣe owó bó ti gbà yẹn eh, main fact pé o come for her for oh, first you the one that stage the show for her nínú show ẹ nígbà yẹn ó ṣe kò ṣe ó lóye ìgbà tó ṣe pé fọmọ màmá ó lóye ìgbà tó ṣe pé so for her láti ìgbà tí wà tí àwọn tẹwárí kan consign, padà for her giving you money for you collecting that money back is owó èpè tó bá mọ̀ lọ́bẹ̀ yorùbá sórí. Hey ẹ̀mí ìmí inú yín téèyàn bá ti wà lórí social media yìí má yẹ kówó fẹjú mọ́ ẹ tó bá ti jẹ́ kówó fẹjú mọ́ ẹ ó máa ní problem wàláì ó máa ní problem ìgbà tí màmá fún ẹ lówó yẹn gbà yẹn kó sọ pé no màmá àmú don ẹ má ẹ má màmá èyí tí mo ti bú rí ah màmá ẹ ìwọ tó ti bú wọn rí ẹ jọ o èmi Ọlọ́run Ọlọ́run ní jẹ o kò yẹn sìn ọlọ́run uh-uh. àwa àwa wọn kọ́ wa gbẹ̀kọ́jú pé kéèyàn máa bú àgbàlagbà kò yé instead tí n bá bọ ìtàgbàlagbà bá ṣẹ̀ mí gan tí bá rí i pé n tó ṣe kò wá òkè fún mi màá fi àgbàlagbà yẹn sí màá fi wọ́n sí lẹ́fù wọn pé màmá àbí whosoever àgbàlagbà ẹ ṣáà wà níbi tẹwà yẹn ká máa wúra wa lọ́ọ̀kan instead tí màá fi wá stage show kò yé because kò dáa kéèyàn máa bá àgbàlagbà to be honest with you gbogbo àwọn tẹ bá rí tó níyì lẹ́ni tán ti bú ẹ wo ní kátìyàntì lẹ́nujọ́ mẹ́ta yìí náà kọ́mọ̀ ìyẹn lè máa fi mọ̀ pé ẹni tó ń kọ́ tó ti léèrè tó gbẹ̀kọ́ woman yẹn bó ṣe bú màmá as in kò bí yóò tiẹ̀ go deep deep deep ó ṣà in a way téèyàn rúdù sí yàn ó rúdù sí màmá ẹ ok ẹ wo bí woman yẹn ṣe retrace step ara ẹ she still came outside. Eh? láti wá ṣe show again pé kó àwọn èèyàn lè mọ̀ pé òun àti màmá o wọn ò ní jà mọ́ o because ẹni lẹ́yìn ò fẹ́ káyé tòun kò fẹ́ ó mọ ó mọ àwọn tó gbọ́n nìyẹn àwọn tó gbọ́n nìyẹn ṣé ń gbà tó má bẹ̀rẹ̀ sí di pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi ẹ̀yin tẹ́ Adébímpé tó fò jáde tó fẹ́ kóbìnrin sí yọbọ kò ní lè wúmà yẹn gan ò ní lè stand gbogbo gbogbo nǹkan yẹn nígbà yẹn bọ̀ ẹni lẹ́ni fẹ́ wà ó fẹ́ àlàáfíà fara ẹ̀ ó wò pé nù òun ò fẹ́ kọ́ máa drag orúkọ òun ó rárá ṣe kí ni ó trace step ẹ̀ kò tún ṣe jáde níjọ́ kejì kó ní ẹ̀sà board come over here ẹ̀sà board do this ẹ̀sà board ó yá come for your breakfast àwọn èèyàn tó gbọ́n nìyẹn ó tọrọ koro ẹ má sọ pé torí ẹ pé lórí social media ẹ̀yin speaker kan wà tó jẹ́ pé ẹ máa ń láìkì ẹ Lizzy nìyẹn èló ni Lizzy fi ju àlùjọ lọ màmá tó ń bí àlùjọ lọ́mọ náà ṣé Lizzy tó ń bí àlùjọ lọ́mọ ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ bọ̀ àwọn tó àwọn èèyàn ní sọ tòótọ́ because ẹni bá fẹ́ràn ẹ̀ á sọ òótọ́ fún ẹ kò ní fẹ́ kó kó sínú kòtò àwọn tí ò bá fẹ́ràn ẹ̀ náà máa máa fọwọ́ rẹ̀ lórí náà ni you are doing well whereas you are not doing well at that moment Lizzy tó ń pè ẹ ní afọ́jú gbẹ̀rígbẹ̀rí tó ń ṣe oríṣiríṣi ó mọye ṣóòtì Lizzy ti ṣe stage fún ẹ òjijọ́ kan jáde kó ló ń tánìṣì méje òfin ìjọ́ kan jáde kó ó ṣe jẹ́ màmá yìí ni gbogbo yín máa ń láìkì kẹ́ máa ń wẹnu sí. mi ìdẹ̀ wá blame yín because nígbà míì gan tó yẹ kí màmá kó máa embrace tí ò yẹ kí màmá embrace màmá máa embrace yín wọ́n tún embrace yín kọjá àlà màmá gbà tó máa ń ṣe unity tẹ́ ń ṣe unity peace yẹn màmá a máa fún yín lóríṣiríṣi oríṣiríṣi tó yẹ kó máa fún yín oríṣiríṣi support oríṣiríṣi gbogbo ẹ̀ tó jẹ́ pàdé yẹn di once enemy is always enemy ẹ gbàgbé ẹ àdìyẹ́ǹdì ẹ tún wá jẹ́ kó wá ṣe kí ni ẹ tún jẹ́ kó ẹni tẹ́tí tó ti tó ti fún yín support yẹn ẹ tún wá máa tẹ̀ sí lójú àlùjọ wa sọ pé màmá ẹ sábọ́ọ̀dù rántí orí ọjọ́ kan oore wo ló ṣe fún màmá <laughs> àlùjọ àlùjọ oh my god that your show that you did is, un, is uncalled for seriously is uncalled for ó bá kúkú dákẹ́ to be honest with you ó bá dákẹ́ ẹ eh? ó sọ pé ó ṣoore fún màmá ó lè wo màmá ló ṣoore fún ẹ ó mọ̀re tí màmá ṣe fún ẹ màmá ṣoore fún ẹ in the sense that at that, at that period tó kúrò lọ́dọ̀ Lizzy onídòwó and at that moment ni mama fún e ni two hundred thousand ó mọ ọdún tá à ń sọ yìí ni dọ́là sòtì lọ sókè two hundred yẹn níyì bàjẹ́ a rí gbogbo ah, ah, inú ẹ̀ dùn nígbà yẹn a rí continent ó ah, tún pèsè oṣù màmá ó tún ṣàdúrà fún wọn a rí continent ẹ̀ ń gbà yẹn náà nísìnyí ló wá di pé ó di pé ẹ̀yin kọ́ lẹ máa kọ́kọ́ fóònù two hundred ìwọ wo àlùjọ wo àlùjọ please kò ṣe tó bá fẹ́ fúnyàn lè sìn ronú sí kó tó wá sọ̀rọ̀ kò yẹ ẹ ronú kó tó mọ̀ nǹkan tí wàá sọ. ó wá sọ pé ẹ ìwà oníṣèbí ẹ máa ń pèsè olùṣó màmá ẹ máa ń pèsè tí ó tó bá onímàmá jẹ nínú làágùn ẹ. <laughs> oh my goodness mo rẹ́ nígbà tí mò ń gbọ́ ṣó yẹn mo ní for real màmá jẹ nínú làágùn ẹ inú ṣé ti tewé tó bá wọn rà ni tí màmá bá máa jẹnu làágùn àjẹpòrò ewé lọ́wọ́ wọn àjẹpòrò hmm. ewé ṣe mọ̀ pé àwọn náà produce ewé yẹn màmá bá wá gbowó ẹ̀ á mọ̀ pé àmọ́ ti jẹ nínú làágùn ọmọdé yìí rí jọ ó pè sórí kọ́ ẹjọ́ ń ṣe ẹjọ́ ń dàpara ẹjọ́ ń káàṣì cruise ṣẹ́yìn ẹ̀ ti di pé làágùn ẹ̀ ó ní ó ṣe kò ṣe Facebook fún wọn lówó ṣé wọ́n ní ẹni tó stage show ni ṣé wọ́n lo ní platform tó ìwọ ni ṣebí màmá ló stage show tó màmá ló ń lo voice wọn náà lomi àtẹ̀jẹ́ ara wọn tó fi ń ṣe show <laughs> kéèyàn pè sórí show mi sìn kí wá sọ pé <laughs> kẹ́niyàn máa sọ fún èmi pé <laughs> òun jẹ nínú mo jẹ nínú làágùn òun àbí bá àlùjọ àlùjọ ah. ó fọ́ ní bàjẹ́ nígbà tí mo gbọ́ sí òyìn mo ní àyùfọ̀rí ẹ́ àyùfọ̀rí ó pé ó ní ẹ ṣèbí ẹ máa ń pèsè oríṣi òmọ̀mọ́ content ẹ ṣáà ń fún mọ̀mọ́ ní content màmá gọ content fúnra rẹ̀ èèyàn mọ́yàn dání lórí live show èèyàn á sọ pé pùnánì mi lélẹ́yìí ó níṣu lóbò ẹ mọ̀ pé content ni ẹ mọ̀. nígbà míì àwa màmá dédé kọ bí èédú sójú báyìí wọn á gbé fìlà ti tìbàdàn wọn á gbé gèlè tìbàdàn sí wọn tẹ live show ẹ mọ̀ pé kọ́ńtẹ́ǹtì ni ìwọ wá sọ pé ìwọ wá sọ pé ṣé ti tẹ sórí <laughs> even me you calling on mama show o tún fi mama tún fi jẹ́ kó popular sí ni tó bá mọ̀ ó mọ̀ gbà tí mama Esabod ti ń sọ̀rọ̀ bọ̀ ni no bí ṣeré ṣe lérè ó ti kọjọ́ ti pẹ́ ẹ̀ kò yé eléyìí torí gbà làwọn òpónú kan sọ pé ó ṣáàjì màmá ó ti di ẹsà bọ́ọ̀dù spíkà mi ò ń ṣe ẹsà mi ń ṣe mi ń ṣe spíkà màmá ẹsà bọ́ọ̀dù o torí ẹ̀yìn òpónú kan bí tó bá yẹ kẹ́ ronú sẹ́ni ronú sí bọ̀ òótọ́ olórí ọ̀rọ̀ màmá àti àlùjọ yìí ẹ lórí ọ̀rọ̀ péjì kò ṣe péjì màmá ò jẹ̀bi ẹ̀ òótọ́ ọ̀rọ̀ lèmi máa sọ ọlọ́run òótọ́ ọ̀rọ̀ òótọ́ ò jẹ kò jẹ ọ̀rọ̀ as in màmá ò jẹ̀bi ẹ̀ why tó ṣe fún wọn ní péjì tó ti ní tó ti lọ sẹ́tọ̀ monetization sí tó ní màmá bá wá ń pè ẹ́ lóríṣiríṣi orúkọ kó má jọ̀dọ̀ màmá gan ẹlòmíì gan kójú òun ló lọ ṣe sí orúkọ tí màmá ń pè ẹ́ náà là á pè ẹ́ ẹ pa gbóṣe sí yẹyẹ yìí kájọ sí kí la sọ nígbà yẹn ṣó yẹn nígbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ebe mà tẹpa gbó ń sọ̀rọ̀ àjọ wà in good time i dey say because we are in good time kí má sọ òótọ́ fún i told dẹ pa gbó pé kọ́mọ̀ yìí tó ṣe yẹn kò dáa kò yẹ kó set up monetize. kò yẹ kó kò yẹ kó lọ fi details ẹ sí once you put up your details your information báyìí anything that ti tax máa ma fi sanwó fún ẹ padà ọ̀dọ̀ àkáǹtì ẹ̀ lówó yẹn máa ma lọ the same way tí mo ṣe mi sọ pé torí èmi àtẹpa gbówà in good time ngbà yẹn o kì máa kì máa kí fẹ́ẹ̀lì láti sọ tó tọ́ fún un nǹkan máa ń pè pé èèyàn èèyàn nìyẹn kò ṣe pé torí o súnmọ́yàn kò tí màmá gan bá ṣe nǹkan tí ó wò òkè with time máa fi sọ fún màmá pé màmá kíní yìí mà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa ẹ bá wa ẹ bá wa ṣàtúnṣe sí ó kù